عالم الغيب والشهادة وهو الحكيم الخبير أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تفعلون أمتنا من أحكام اليتامى سبق أن حذرنا من أكل أموال اليتامى ظلما فمن فعل ذلك فإنما يأكل في بطنه نارا وربنا سبحانه وتعالى أنزل آيتين عظيمتين وشأنهما كذلك عظيم أن قال الله تعالى وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا أرجو الله سبحانه وتعالى توسي وأنا مسلمي أترى لكي كاتجر فالنبي sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ lọ́rán wa láti jẹ́ ìkẹ́ fún gbogbo ayé kọ́lọ́mù má jẹ́ kí ìkẹ́ náà já sí àfẹ́mi àtẹ̀yìn atún àti ọ̀rọ̀ alẹ́ àti sọ̀hábà rẹ̀ kọ́lọ́mù bá ní kí n lákẹ́ papọ̀ kọjọ kọ́ wá kí àwa náà pẹ̀lú wọn ẹ̀yọ́ màánú ẹ̀sìn bí mo ṣe ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala. gẹ́bẹ̀ náà mo ṣe ń lẹ́lẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ nìyẹn fáwọn tó ti lọ ṣáájú wa àti fún àwa náà ká rẹ̀ níkọ̀rọ̀ àti gbangba mo wá ń bẹ̀ níjọ oṣù rẹ̀ kó jẹun wà ẹni tí ó rẹ̀ àtẹ̀yìn náà níkọ̀rọ̀ àti ní gbangba kó sì sọ èmi àtẹ̀yìn níbi ìbẹ̀rù ọlọ́run lójú ọ̀nà níbi ìbẹ̀rù rẹ̀ kọjọ́ kójẹ́kọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́dà ju gbangba wa lọ. kútùbà tá à ń bá bọ̀ òun náà ni díẹ̀ a lè sọ tán mélòó láti ẹ̀ máa ń bẹ̀. ànábì sallallahu alayhi ọba nìyàn nàná pẹ̀lú ntọ́nà ọba sàlàyé fún fasunatuhu mubayyinatun an nípa ìdájọ́ àwọn ọmọ òrukàn amẹ́nubà díẹ̀ ní ìjẹjọ khususan nípa kéyìn ó bu ọmọ òrukàn sí àwa amẹ́nu lọ bí kó o máa fowó wọn ṣòwò tàbí kéyìn ó gbalẹ̀ ọmọ òrukàn àwa sọ àdánwò téyìn ó kò wájú ọlọ́run bọ́ gbalẹ̀ ní tí èso ọmọ òrukàn gan-an kátó tó wá pé ọmọ òrukàn asàrè díẹ̀ níjẹjọ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala sọ àyà méjì kankan lẹ̀ ní Suratu Nisa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń wò pé ǹjẹ́ ìlàkọ̀ ń bẹ láàrin méjèèjì tí ìlàkọ̀ bá sì ń bẹ láàrin àyà méjèèjì irú náà ìlàkọ̀ wo oníbẹ̀ láàrin méjèèjì ibi òun kútúbà òun ni yóò ti máa yípo ní júmọ́ àtẹ̀ní kí ni àyà náà òun náà ni àyà kejì nínú suratul nisa tí Allah subhanahu wa ta'ala sọ wípé wa atul yatama amwalahum bó jẹ́ njẹ́ pé à ń bọ̀ nbí mẹ́sàlá náà bó o là á ṣe máa ń ṣe adínnúfa dúkìá ọmọ òrukàn fún Allah subhanahu wa ta'ala ní wa atul yatama amwalahum dúkìá àwọn ọmọ òrukàn yìí owó wọn ilẹ̀ wọn ọkọ wọn aṣọ ẹ̀kọ́lé àlọ́ o ẹ fún wọn o wàlá tatabadalul khabitha bitayyibi kọ́sẹ́ntì ń ṣe fún bí mo ṣe ṣe fún yín tó yìí náà gbogbo ń tẹ́ ìrírí lọ́dún àná àlálì dáadé mi ọlọ́dún mo ṣe fún yín ni tẹ́ ẹ báyìí lọ rèé ní. àìmọye tẹ́ ẹ wá lọ rè múnú dúkìá lọ ní àbòsí ẹ̀ ń fi ntọ́ mọ́ ẹ wá ń fi ntí ọ̀mọ́ ẹ̀ ń fi ń dàrú fúnra yín ẹ má jẹ ìjẹkújẹ mọ́ dáadáa tí mo ṣe fún yín bẹ́ẹ̀ bá ń bẹ̀ mí gan kọ́dà bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ tí pé wọ́n lọ́jà kò sọ̀rọ̀ mí ṣe kí máa ṣàánú ọmọ òrukàn mọ́jọ náà ọlọ́run wọn gbọ́ ó pé ń ju ká ẹ lọ rè máa múnú dúkìá ọmọ òrukàn sọ́dọ̀ lọ ẹ má da lúrú mọ́ sápà èmi ọlọ́run ọba ọba tó ni mí ihun tó bá sì ni ń ẹ má máa gbé làákàyè yìí síbi ti bọ́dà rẹ̀ mú ọ̀rọ̀ láti kéke kò sí tí wọ́n dà nílẹ̀ ju báyìí náà lọ bọ́dà ìlú títítítítítí ọ̀rọ̀ rọ̀ ọwọ́ gbé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bọ̀dàṣà ń bí lóṣìṣì nípa kànmú o tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé sọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ ẹbí ni kíní kankanka ní gbogbo ẹbí náà lé lórí ọmọ tó gbé n'i kankan o, bu wà fèsì wípé Akamu ba bàbá tó bí ìyá ọmọ yìí ńlọsàn owó orí ìyá rẹ̀ pé wọ́n sì ń bímọ yìí kalẹ̀ èmi tí mo jẹ́ ìyá lóko lónìí ni mo kọ́ bọ́ ọ̀pá ni mo tọ́jú ẹ̀ wọ́n gbogbo ẹ̀ ṣe ń kọ́ra wọn yìí ṣé wọ́n lọ́wọ́ àtú ìbí síta ibẹ̀ lẹ́nu mi ò ti máa sọ̀rọ̀ níwọ̀n pé àà mọ̀mọ́ ẹ tiẹ̀ mọ́sán ọlọ́run ìjẹ́ ẹ̀sọ́ tán èmi tiẹ̀ lẹ́rìí lọ tí ó ń náà fi yìí pé oríire ìnìjókòó ìjẹ́fọ̀ lónìí èèyàn ni ó ń tara ẹ̀ wọn èèyàn yẹn sì ń ta sórí ibú màmá oní ẹ̀yìn fọ́tò yìí ìyẹn ah, tó fọwọ́ sí ẹnu ilé lè kọ́ ah, àjọ ọmọ burúkú ni òní lọ́wọ́ iná kùnà ìyọ́n ni èmi ò tiẹ̀ tún mi léyìí tẹ́lẹ̀ jókà tí mo fi àpò nu ìmọ̀mọ́ kẹtẹ fẹ́ fi hàn gbogbo ayé ọba kẹnu bo wípé tó ọba fẹ́ ẹbí ọmọ kò sẹ́ni tí ó rẹ jẹ́ yìí ọ̀nà ẹ má dà lórúkọ mọ̀sápá wàlá ta'kulu amwalahum ila amwalikum hàn dúkìá ọmọ òrukàn ẹ má jẹ̀mọ́ dúkìá yín tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lè separate ẹ̀ tó bá yá ẹ má fọkàn balẹ̀ wípé ẹ gọ́ síbi pé ṣe báyìí náà ń tọ́jú rẹ̀ ẹ kọ́lọ̀ náà fi yẹn dì tọ́ bá ti mọ̀ wípé ẹnì tí ò mowó wò lójú ìlọ́lọ́ ń dáyàn má jẹ dúkìá ọmọ òrukàn mọ́tí ẹ yẹsẹ àmà náà nso ọlọ́run tó sẹ́mi tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ innahu kana huban kabira ẹsẹ̀ tọ́jú àbòsí ńlá tọ́ga ìlélẹ́ gbogbo ayé yìí ìsọ̀ lórí àmọ òrukàn ìsọ̀ lórí kéèyàn má jẹ dúkìá wọn níjẹkújẹ mubasharatan lẹ́yìn rẹ̀ ìtọ́nà bá sọ̀kà ni wípé wa in khiftum alla tuqsitu fil yatama. tẹ́ ẹ bá ti wá rí wípé ẹ̀yin náà rí pé ẹ̀ lè ṣe déédé lórí ma taba lakum minan ẹ jẹ́ lọ rè fi obìnrin tó bá bóun láyà yìí ṣe wá papọ̀ mọ́ra wọn ẹ má dúkìá ọmọ níjàkújẹ tẹ́ ẹ bá ti ń bẹ̀rù pé ẹ̀ nílẹ̀ ṣe nílẹ̀ pẹ̀lú ọmọ tó hùn désàlẹ̀ ọkàn yín àwa ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn fẹ́ máa fà wọn lọ́wọ́ lórí hadithi jamaa arínú àwọn àgbààfà àgbààfà tọ́lọ̀ ń rọ̀ zákọ̀ wọn ní fíkìú àjọṣepọ̀ fíkìú ìlàkọ̀ tí máa bẹ láàrin àyà kan sí àyà kejì kápọ́lọ́ ń sọ àyà kankan lẹ́ nísìnyí kọ́dà tẹ ederi súrọ̀ ọ̀parí súrọ̀ kẹtẹ́ ó tún fẹ́ mú súrọ̀ mi àrí àwọn àgbà fáamínà ní mufassirin tí wọ́n padà ṣe mọ́ àlàfáàtì lórí rẹ̀ wípé kí ni correlation ti ń bẹ láàrin ayayi àti ayayi taib Allah subhanahu wa ta'ala ní súrọ̀tù tahrim òun lọ́kàgùn sí súrọ̀tù mulk tá a parí tàrí mu tá a bọ̀ sí múlìkì ọlọ́run wa ní tabaraka alladhi biyadihil múlìkì nítorí pọ́sẹ̀sẹ̀ sọ̀tàn fíríàwó náà tán tí ń wo rẹ̀ bí alágbára tó tún ń wò wípé àà tí ayé ọ̀bàtí ẹ̀fẹ̀ bẹ̀rù ìyàwó mi gan fi jófin tonti bẹ́ẹ̀ náà nínú agbára rẹ̀ bó ṣe wá tó yìí náà níjọ́ tó lọ́run ó parẹ́ ọlọ́run bí ẹn pé ọ̀jẹ̀ nkankan ó bèbè ọlọ́run yọ ìmọ̀ lára mariam atọmaarẹ àjẹ́ wípé tá a bá sọ ilé yìí tán fún yín tẹ́ ẹ bá fẹ́ mẹ́ntì ṣe gbọ́ ẹ̀ tabaraka lẹ́dí ibi yẹ́dí hilmulki ah títóbi mímọ́ fọlọ́wọ́n bá tẹ́ ẹ pé ó ní gbogbo tí ń pè lọ́la ìwà mẹ́ntì ṣe mùsùlùmí tí ń wà lọ́ọ́ bùnmí tabaraka lẹ́dí ibi yẹ́dí hilmulki ṣùgbọ́n islam wa ó ti kùnú mọ́sálásí nìkan nínú mọ́sálásí wo tún ni ibi tọ́lọ́ nítorí wàhálà ta kó sira ọlọ́run àwa mùsùlùmí kò tiẹ̀ jẹ́ àrójú àlìkè àmọ́mọ́ wọn ò sì rán wá wàhálà wọn. èèwọ̀ ni kí mùsùlùmí kó orí mùsùlùmí kan báyìí kó orí mùsùlùmí kan báyìí kó wá máa ba méjèèjì jẹ èèwọ̀ ni kó o mùsùlùmí mọ̀ yá Buhari o bó ṣe o kọ́ bá o. àti kú o tá a bá dìbò fún àti kú o kò rírí o gbogbo nkàlùkọ wà fọ gbogbo ẹ mọ́lẹ̀ tó yẹ pé tòótọ́ lẹ́mìí rẹ ò ń bá ní pé mùsùlùmí lọ́mọ buhari sí democrate yìí ń ṣe kò gbé kóònù ẹ̀sìn ọlọ́run tó ọmọ pé mùsùlùmí lélẹ́yìí tó ọ̀kẹ́bọ mọ́ amsikili sanak sádàálẹ̀ díẹ̀ tó bá dọ́ ọ lójú lọ́dọ̀ ọlọ́run àtikú mùsùlùmí ni o ó ṣe kíní ká ní ṣe kíní ká o ní ṣe pásá òkò wá so wọ́n ní gbogbo yòókù amsikili sanak kí wàá lẹ̀tọ́ tiẹ̀ tó o ní ìdìláyé bó o ní í sèse lọ́n pẹ̀lú rọrùn bó o sì ní í ṣèpàdé ọlọ́run ní ti dáadáa ntọ́ka mùsùlùmí náà ṣùgbọ́n àtàfà àti kankan tá a tún ti kọ́nù ẹ̀ ní ìsìn ó kàlùkù tún gbàgbéra. Allah subhanahu wa ta'ala ayé àkọ́kọ́ kalẹ̀ àwọn àwọn wò pé correlation ò sí láàrin a méjèèjì ń bẹ láàrin wa kí ni ẹ̀rí wa ìyàwó Aisha nígbà tó di wípé ọ̀pọ̀lọpọ̀ ròyìnròyìn lórí ọ̀rọ̀ ayé ò ṣẹlẹ̀ ìyàwó Aisha wa ni ẹ méjì àdáàmú jìnnà جاء في الصحيح عند البخاري رحمه تعالى من حديث ام المؤمنين عائشه رضي الله عنها وارضاها هي عائشه ni ayi àwọn ma aro òkun fa tó fi sọ̀kalẹ̀ Ọlọ́run ni ẹ mẹjọ owó ọmọ òrukàn níjẹkújẹ ẹ má dà lórúkọ ọmọ sápà ẹ má gba búrẹ́dì lọ́wọ́ èṣù kẹ wàá máa wá tí Ọlọ́run láti fi mú ẹ ẹ bẹ ẹ má gba búrẹ́dì lọ́wọ́ èṣù kó dúró lórí ìta wọn ó gbàdì wá bẹ orí eku tí wọn kó fésù nígbà tí bá jẹ gidi nǹkan tó àwọn ìbá gbé fún un ta ló ta ní ìyàwó rẹ̀ tó bẹ̀ nù wa láti fi abọ́ téèyàn fi jẹun lánàá àwo náà ni o àwo ń ní naira èèyàn wá fi jẹun lálẹ́ àná wọn ètí ìfọ̀ wọn ó tún wá bá àárọ̀ ọbẹ̀ obìnrin onímọ̀ ṣe ìgbà títí ẹ ti bàjẹ́ wọn tún lè sọ fún mi gan pé ìgbà yẹn ọ gbọ́dọ̀ jẹ́ gbá tẹ́ ẹ rí e lórí àtàn oní àwọn egbò jẹ lọ fún èsùnú wọn èsì ètò ẹ fún sóríta sẹńtẹ lọmọ akọrọbànú kí ló dánú sẹmí tiẹ̀ gan gbogbo àwọn tí ò rírí gan tí wọn fẹ́ ya fọ́tò rẹ̀ wọn ò dá kọlù aṣọ kan sí lọ́rùn rí ẹ bà rẹẹdì níbi aṣọ ọrùn rẹ̀ ẹ bà bíláàkì ẹba green ẹba bá yellow ṣé bí òwe ni wọ́n fi pa pé eléyìí kì í ṣèdá kẹtọ́ ṣe é gbámú ó ń ni tẹ́ ẹ bá ní white ni yóò sì kọ́ bí black sí nígbà tẹ́ ẹ ti fi ẹnu yín sọ fún gbogbo ayé pé tí n bẹ gbẹ ẹ pa mí èsù sì kọ́ black sí nítòótọ́ yín sì rí black bí wọ́n náà gbéra òkè tán lèṣù wa ń bọ̀ pẹ̀lú rẹ́ẹ̀dì ẹ̀dá ẹ̀dá ẹ̀dá tọ́lọ̀ ń dànù ìdán ń bẹ láàrin ayé àbí òsì ọlọ́ni amẹ́dàlú tẹ́ ẹ bá wá ń bẹ̀rù allah tuksitu fil yatama ìyàwó aisha ni inna rajulan kanat tahtahu yatima ó sì máa ń sẹ̀sẹ̀ àlárọ̀ dáadáa tíjọ́ tíjọ́ ń jọun tọ́jẹ́ wípé nínú ẹbí wọn ẹnìkan lè kú tí ó jẹ́ wípé ọmọ tí ó filẹ̀ yọ wà jóbin ojú méjìlél ó lè jẹ́ ntẹ́yìn ọ̀lẹ́tọ̀ nu ogún rẹ̀ ó sì lè jẹ́ ntẹ́yìn òrìlẹ́tọ̀ nu ogún rẹ̀ ṣùgbọ́n yóò jẹ́ ọmọbìnrin tó fi ilẹ̀ yóò àjẹ́ halali fún yàn ó sì lè má jẹ́ halali fún yàn gẹ́gẹ́ bíi kí àbúrò bàbá èèyàn lọ́kùnrin kó kú ọmọ àbúrò bàbá èèyàn lọ́kùnrin èèyàn sì lè fẹ́ ọmọ wọn bàbá mi rè ẹ̀gbọ́n wọn rè èmi tí wọ́n bí mo lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá mi lóbìnrin jẹ́mọ́n tí wọ́n bá ti pè nǹkan lẹ́sìn ọlọ́run kìí ṣe pé àwọn àfààfẹ́ kìbọ̀ wà lórí tipatipa tá a bá fi gbogbo tó kù láyé wa jókòó pẹ̀lú ẹ̀ a máa stọ́dì rẹ̀ lọ a ní rí aburú mú bóde mbẹ́ a sì tún ní rí stọ́dì tán ṣùgbọ́n tí wọ́n bá ti pe nǹkan lẹ́sìn bóyá kéèyé mi sami'na wa ata'na sami'na wa ata'na. ẹni téèyàn ò lè fẹ́ra wọn gbogbo ọlọ́run kàlẹ̀ gbogbo àwọn tí wọ́n wá ń ṣe ẹ̀ níbi èyí a sọ ní ìsìn káàkiri gbogbo àgbáyé ìní wá ń fi àwọn èyí tọ́lọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ tí ó sì mu lónìí tí ń sọ̀rọ̀ ọmọ ọgọ́rùn-ún bá lamẹ́ríkà nù wọn bàbá rẹ̀ ni ó jẹ́ ọkọ̀ọ̀kọ̀ ọkùnrin fún bàbá rẹ̀ ni ọkùnrin fún kókó ké àfi tí obìnrin bá di normal thing lọ́dọ̀ bákan náà lílù wàyí tá a wàyí láwùjọ àwọn tí wọ́n ń fi aburú sayọ̀ zina ọ̀nà tí ọlọ́run gbà kórìíra rẹ̀ kékeré kọ́ Imam Muhammad sọ wípé láàlámù dhanban ba'da al-qatli a'zama min zina lẹ́yìn pé èèyàn tó pààyàn ìmẹ̀sẹ̀ tó tó kéèyàn ṣe zìnà jẹ̀mọ́ àti dẹ́ni àwọn lálàáfà sẹ́sẹ̀ ní mẹ́bí kì í sẹ́sẹ̀ kì í sẹ́sẹ̀ ìmùtíẹ́mù nìyẹn tá a bá wá tú lọ tá a tú bọ̀ àwọn èèyàn máa wá bọ́ọ̀dẹ̀ lónìí wípé mo lè ka iye ọmọ àtìyá rẹ̀ tó ń bá sùn wọ́n lé twenty ẹlòmíì lè máa sọ bẹ́ẹ̀ fàájì nìyẹn o tí wọ́n bá dé fàájì tán òun kàlùkù à ń èèyàn sọ fún mi wípé ọmọ tó ń ní ń ta obìnrin yà kí ìgbà tá à ń kọ́sẹ́ wa ni obìnrin yìí o ọmọ méjì ń ní lọ́dọ̀ báwọn tó ò lè kílèmù rẹ̀ mà ń gbọ́rọ̀ ìláyé jọ́nà lọ ìbànújẹ́ wa mú mi mo wá kú o ìṣọ́kù mo lọ bì kan lọ́sàn-án mo bá dọ̀rọ̀ ńlẹ̀ ẹni tí mo wá dọ̀rọ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ pé tó ni kí ni ń túnmí wòmí o túnmí wòmí ni àmórí yìí méje mo ní wàláhi lẹ́dínlẹ́ ọ̀rọ̀ yìí ti ń lọ bí close to bí twenty years sísìn o méje ló ní. ẹ wo ń táyé dá eŋti èsì àràmù àpìlẹ̀ àràmù bá mi kọ́lé bí bàbá kejì kọ́lé bí wọ́n sì jọ ń sọ̀rẹ̀ kí ló ní kémi àtọmọ wọn mọ̀ fẹ́ra kó sínú ọ̀rọ̀ ọlọ́run. ẹ là lè fẹ́ra tí n bá wá travel tí mò ń gbé Port Harcourt tíṣẹ̀rì bá fẹ́ wá tọ́fẹ́ sáfù wọn ni àà ah, ah, kọ́ máa sùn dọ́ bọ̀dá rẹ ebi bọ̀dá rẹ Sulaiman ebi láì tán ẹ wà ẹ̀mẹyẹ aburú tó ti bẹ̀ ṣẹlẹ̀ tọ́lọ̀mùbá ti wá sọ nǹkan kan yá a wà kórìíra rẹ̀ bákan náà èmi rè bọ̀dá mi rè gbogbo ntọ́bàtà rà mí jáde nu ọmọ ọkùnrin tàbó bẹ́ẹ̀ ọmọ bọ̀dá mi ilé fẹ́ wọn dárọ́jà yìí nìkan la àti lè fẹ́ra wa ẹ ìyìn sì lè fẹ́ ọmọ bọ̀dá mi onú ò lè fẹ́ ọmọ mi ṣùgbọ́n ọmọ tí mo bá bí ó lè fẹ́ ọmọ bọ̀dá mi ọmọ bọ̀dá mi náà lè fẹ́ ọmọ tèmi náà méjì ni alilọ alilọ ìyàn kọ́ńtà a sì lè yàn nulẹ̀ gbogbo ẹ̀ náà lò láǹfààní gbogbo ẹ̀ náà lò tún nídàkejì àwa ń bọ̀ wọ́n lẹ́nìkan bẹ́ńgbà náà lọ́hùn ìṣiṣẹ́ lọ́dọ́ náà ni káànà ti tààtà òye tí mà ọmọ òrukàn tó jẹ́ obìnrin igba ńlá àwọn afáàmọ́ ń tì sí yẹn gbà mí wípé kéfà yẹ kúnù lẹ amúrù ìdá káànà wàlíyù lè mọ́rọ́ àti khatibaha bó o la ṣe máa ń yanjú masala yìí tó jẹ́ wípé ẹnì tó wàlíyù tó tún lágbára láti fòbe lọ́kọ òun gan ńkọ́ ẹ̀yin máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá gbé wà sọ́ọ̀tù sọ̀dọ̀ èèyàn mọ́mì mi ẹ̀gbọ́n wọn lóbìn àbábúrò wọn lóbìn ọmọ tó bẹ́ẹ̀ bí lóbìn mo lè fẹ́. kọdaru ọ̀rọ̀ tó clear dáadáa ni ṣùgbọ́n ama ama ama ama ọ̀rọ̀ ma kan náà ṣe rí àwa mùsùlùmí ká kọ́kọ́ mú nǹkan kankan lọ́wọ́ in tí ò ní chẹ́ǹjì láìláì gbogbo ayé ìbálà àwọn ò ní í ṣe ilẹ̀ sìn ọlọ́run ti stamp ẹ̀ pa ọbẹ̀ ṣe o ò ṣe o àwọn kan sì ti àwọn àìmọye kan ti ṣe ní ìsìn táwọn ti ń gbádùn bí wọn wà àwọn kan èsè ìbànújẹ́ mú wọn pé bó làwọn ṣe fẹ́ tọ́ táwọn èrò rere yẹn ṣe ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ a ní dáálé ntọ́lọ́ ń sọ pé a máa sọ rè tọ́lọ́ ń sọ pé a máa sọ rè tó sọ wàhálà. àwọn masáìlú yìí ìní ń fà á tó fi jẹ́ wípé gbogbo ọmọ tí bọ̀dé èèyàn tọ́bẹ̀ bí tí wọ́n bá ti mọ ìyàtọ̀ láàrin pé obìnrin yìí kọlà kọ̀kọlà obìnrin kúpa kọ̀kúpa wọn ò lè rí ìyàwó àbúrò mọ́ bákan náà sì níyàwó àbúrò náà gbogbo ọmọ tó náà bí wọn ò lè rí ìyàwó gbogbo àti táǹtọ́ máa pọ̀ nù lé lóbi jẹ́ pé àmọ́ àbí Allah subhanahu wa ta'ala kọ́dà kó kún wa lọ́wọ́ kó jẹ́rìí ìsìláàmù yìí síbó ṣẹ̀ká ṣe sẹ́rí gbogbo àwọn wàhálà tó wá padà di wípé a lè rí yanjú mọ́ tá a wá ń sọ pé ẹ̀ẹ́n sẹ́mà ọlọ́nà ọ̀dàstánì nàìjíríà bílù wá ṣe rí ni wàláyé àìfẹ́ ṣetọ́ lọ́run ló sùn wá débẹ̀ orí ipá àtúfẹ́ ṣetọ́ lọ́run náà àtúwá ń bọ́ lọ́run sọ pé kọ́ ọ̀dàstánì a ah, understanding ni jamaa yàrá kan là ń lò fine yàrá kan là ń lò fine kò gbà wá gbogbo ọmọ ọkùnrin tí wọn ti dàgbà wọn ẹyìn wọn báyìí ẹ sì lọ bá màá mú sọ̀rọ̀ ládùúgbò báwọn ni àyìn àwọn ọmọ ọmọ asùn mọ́sálásí bí wọn ṣe lò láyé ànábì nù sọ̀rọ̀ àṣálà kèé sọ̀rọ̀ ẹ àti ẹ ah, ọmọ mi wọn wá lọ sàpamọ́sásí àbí wọn ó jí gbé ṣé wọ́n àwọn tí ó jí gbé wá bẹ́ẹ̀ sì ni gbogbo tí wọ́n bá ń pè láburú kéèyàn ọmọ ẹran kan rẹ̀ sábàbí aburú ni ìdọ́pọ̀lọpọ̀ fi ṣe rẹ̀ nù owó tí mo fẹ́ yà yín iṣẹ́ mà problem tí ayé ti gba sùúrù àwọn èèyàn sanwó padà bí wọ́n fẹ́ ọ̀dà kẹ́ ẹ bẹ́lọ̀ nǹkan sànù sọ́nà mi ẹ̀ mọ́ ìyàwó mọ́ ẹ lọ wọnú sẹ̀mí dáadáa gbogbo ẹni tẹ́ bá ti ní bá ṣe pẹ̀lú rẹ̀ tí yẹ pé àdéhùn lọ́kọ́kọ́ fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú pé ẹ̀rí kí o sì báyọ̀ dán kápọ̀ bí bórí tèmi ni ọ̀bá mú níbí kan ni ẹ̀wọ̀ sẹ́rí ah, wẹ́n ah, ah, látàtò padà bí wá sí àwọn àfa sẹ́rí eh, eh, ọkàn mi ò kó yóò sì padà sí o ó dórí ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀rà ọ̀rọ̀ kọ̀ ọ̀rà lé kọ̀ ọ̀rà lùbàríkà ń bẹ̀ kó lè lùbàríkà ń bẹ̀ torí fúnra ẹ̀ ló ti fègún lé wọn ó dín fifty thousand lásán bí ọkọ̀ pé ọkọ̀ yìí náà ọ̀dà rẹ ti ń sí ó sì wo bí ẹ kẹ́kẹ́ bọ́tí ẹ̀ sọ́ba nǹkan tó lé wọn ni à ẹ ọ̀rọ̀ àìsàn báwo ló gbọ́dọ̀ náà ò lè lówó gbogbo tó ti pè sí un nígbà tí fi kọ́kọ́rọ́ ẹ̀ lé ti ta lọ́dà tíyàn lè lo eléyìí à eléyìí ti dàlápá náà kò dàlápá ọ̀dà rẹ̀ lásán lọ́kàn sà ẹbí ọmọ ọmọ ti ń bẹ lẹ́nu ara lé àǹtalẹ́ nìsín ilé eléyìí lè pààyàn three hundred thousand tí ó dà wàhálà fifty million lẹ́tàgbára rí òní ká mọ́ ilé náà ni ó sì dà lẹ́yìn kan wọ́n ní ó mú kanu méjèèjì nínú kọ́ mọ́ lè súnmọ́ bẹ́ẹ̀ mọ́ tàbí káwọn bá ṣe yí padà kọ́ mọ́ jókòó lórí àgàbà wọn ala kulli hal ọkùnrin tata tata saitaratihi wa tata wasọ́ọ̀tihi wa tata riayatihi wa tata riayatihi yatima wa kana laha adikun ọmọbìnrin ó sì ní adiku kí ló bá ń pè ní adiku ó ní nakhlu. dabinu eh, dàbínú a lè pè ní ọ̀pẹ lọ́dọ̀ wa ń bí ọmọbìnrin ẹni ìwà ń wò pé ah, ọmọ yìí èmi náà ní nǹkan kan tí yọ mo sì pinlẹ̀ ń tọ́ tí n gba ọ̀nà fífẹ́ tí mo bẹ́ẹ̀ mú mọ́lẹ̀ gbogbo dúkìá yìí ó di tèmi náà nù bákan náà irú márùn kò sì ní ẹnu ó ti ẹ̀ wúwo láti máa sọ wípé nǹkan báyìí ló ń ìṣesí làwọn ìṣesí tó wọ́pọ̀ nílẹ̀ àwọn Lárúbáwá ònkálukú náà ní àwọn nǹkan tó lọ ń kọ́ o àní tí náà bí àwọn náà ní tí a náà lọ́dọ̀ wọn. a jẹ́ wípé ayé yìí ọlọ́run fẹ́ fi fọ àwùjọ mọ́ kí ni tọ́lọ́run fẹ́ fọ̀ mọ́ ọwọ́ apẹ̀ka òun ọmọ obìnrin èèyàn ní tọ́jú rẹ̀ kéke owu owu ife otu ndị dukia etiwa ma pe tiru iba denu ko to ba e ko akoko ne ko le ro mo lorun tori nkan kan be to lo nfri obirin oni maharu te ma pe ni owo ori jama won ti da nkan ru ma lo wa mu 500 naira wo fi nu envelope ana owo ori re won ti ti kasa kan nisin e yota Eh, eh, eh, wọ́n tún wá mọ̀ alájọ́ wọn tọ́sọ̀ ẹ̀ dìde ah, àbọ̀bà dídẹ ni baálé ilé ẹ fún baálé yẹn padà àwọn ọ̀tọ́ máa wá owó orí tẹ̀ fún adá padà àtọ́ máa ti á o bẹ́ẹ̀ sì ni tọ́lọ̀ ń sọ̀kan ọkọ àtìyàwó obìnrin ọlọ́run yọ̀ǹda fún pé yọ̀ọ́ gbà nǹkan kan lọ́dọ̀ ọkọ rẹ̀ láti fi sọ abẹ́ rẹ̀ dẹ̀tọ́ lẹ́yìn ìgbà táwọn òbí ẹ̀ bá ti yọnu tán nǹkan yìí gan ojú méjì lọ wá tí tí bàbá ti yọnu ìyá ti yọnu gbogbo àwọn májẹ̀mú ti pé ọmọ yìí gangan tọ́jẹ́ sọ ibàtúlẹ̀ hájà ọlọ́run ní mo gbé nǹkan sọ́dọ̀ rẹ̀ márùn ló kọ rẹ̀ ọlọ́run ò fi yé sí obìnrin lè sọ wípé ẹ fóònù fifty million naira ni ló fi jẹ́ wípé gbogbo bí tẹ́ ẹ bá ti rí tílé ọ̀bá ti tò wàláì wọn ti dàrú láti lẹ̀ ni bóòlè yìí ó ṣe níyàwó tó máa wá aago látago méje ó nílé kíṣà yìí ta kí ló dé bọ́ra ah problem tí mo ní ẹ ẹ ẹ eight thirty náà máa ń ti ilẹ̀kùn lé wa ah, ah. ilẹ̀kùn lé yín àbí ilẹ̀kùn àdúgbò ah onílẹ̀kùn lé wa eight thirty náà máa ń ti kò kíṣà yìí ta láti dúró táwọn rẹ̀ ti mà ẹ mọ̀ wò gán mẹ́wọ́. irú ilé wo ni ilé ọ̀hún sọ pé ah àbùgbọ́n náà ṣe ah bọ́ọ̀nù náà ṣe ọgbọ́n náà là ń dá sí kọ́lọ́wọ́ sànù àmì pé ẹlẹ́yà ni ẹ máa ń sọ táìmù tá a bà ríra àní ń fún mi táìmù bóò ní líọ̀n ẹlẹ́yà ni wọ́n máa sọ wípé tí e di rọmọdán kọ́kọ́ gbàgbé ẹ wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe tìkáfẹ́ láti ìsìn olè bẹ̀rẹ̀ ṣàgbàgbé ẹ bó ti fẹ́ bẹ̀rẹ̀ à ń sọ fọ́ rẹ̀ rẹ̀ tó súnmọ́ ní ọ̀rọ̀ alẹ́ òtí ẹ̀ tẹ lórí ohun súnà dé ẹlẹ́yà náà ni mo ń sọ táyé mọ̀tọ́ bá ti rọ̀ wọ́n lọ́rùn irú ilé wo jamaa kèsì ìsọ̀rọ̀ ni a para clear rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n já lò súnà wàlì jamaa wọ́n ti kó sínú páńpẹ́ kan wò fura o wọ́n ń bá wọn sọ wípé àwọn àfáàfin mà hara wọn ẹnu àwọn àfọwọ́kò ń pa pé sómi lè máa ṣe xidima fún ya fọkọ rẹ̀ wọ́n ní kí nìyẹn ṣe wájibá kẹ́ gbogbo àfáàtọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ àtẹ̀ntẹ̀ ẹjọ́ ń sọ káàkiri nígbà tí wọn bá yọ ń lé ojú rẹ̀ ọ wàlẹ̀ kábàá yín fọṣọ ṣáàṣ ṣáàṣ wàláì mí mẹ́kẹ́ ó ní o bọ̀tà gbọ́ àṣìkan ah, <laughs> ní sọ́ọ̀tù nọ́ọ̀sì mo ti kó lè kéw mí ìdè sọ́ọ̀tù dókítà tá a ti kó gbogbo ẹ̀ ní ọ̀hún sí ọ di wọn yọ ọkùnrin ọkọ. ọba ọkọ rẹ gbómi sílé wẹ ìwọ sọ pé ẹni kò ń ṣe wájibà kò ń ṣe wájib fún mi <laughs> tí ọ̀rọ̀ bàyẹ ni làwọn ọkùnrin máa mú gan-an òun kọ́ ni ọ̀rọ̀ ta fẹ́ sọ ṣùgbọ́n bí tá à ń bọ̀ ni wípé irú ilé wo ni ó rí báwọn làwọn á ṣèwádìí pé kí là á ṣàbù yìí wọ́n bá ní Dangote kọ obìnrin obìnrin lòún wà lọ́ọ́ fẹ́ níwọ̀ tá tá tá àjọ ń tẹ̀sù èso wíwọ̀n tún ní o wọn ọjọ́ tó ń pálí wọn ọjọ́ tó ní wọn èso wíwọ̀n ní ta o kò lè ta báàgì kan tí wọ́n bá fẹ́ràn báàgì kan ní ìsìn yọ ah fásitì tuntun ni ká mọ̀ jẹ bara dama ah ọ̀dà ẹ ṣá jókòó ẹ ṣá yọ̀ọ́ dọ̀dọ̀ yín nìṣe ẹ jókòó mẹ́ ń sọ̀ wá kejì irú sí irú yín bá ń wọ̀ èso ọ̀hún yóò tún tún ọ̀dẹ̀ kókò sáà sùn lọ́wọ́ lọ fẹ́ obìnrin tí Dangote kọ́ lẹ̀ gbogbo ntẹ́ ń gbọ́ yẹn ẹ̀yin ọmọ jẹ́ ọ̀jẹ́ káyé fífún yín ó ti dàrú fún rẹ̀ tí wàá sọ pé tọ́ọ̀ba ti wọlé seven thirty sùn bí tọ́ọ̀ba ti ń bọ̀ ní òfọ́kọ́ ẹ̀ mi máa sọ táìmù táàbà máa súnmọ́ra wa màá máa fún yín táìmù ọlọ́run ò gbogbo bí ó kálukú ti ń sọ kókó wo rẹ̀ sí ntọ́lọ̀ nsọ mbẹ́ ṣé ẹ̀gbọ́n tó sọ ni ó ní yuridu Allahu bikumul yusra tó ti bó jẹ́ pọ̀ lótú níwáyé tó lè fi àṣẹ tó bá wù ó ní ntọ́ rọrùn ìrọ̀rùn mọ́ wá fún yín àwọn bàbá wa náà ni ṣé lágbájá ẹ̀jẹ̀ filẹ̀ bí ó sì máa rù ní rúùn ó ti yàn kọ́ níbi agbọn ti ga ìwọsẹ gbọngàn bẹ. ẹrù tẹ ẹ mọ̀ pé ẹ lè ṣe déédéé kìí ṣe torí mi lẹ fi fẹ́ fẹ́ ọmọbìnrin torí owó bàbá rẹ̀ àti tó obìnrin tó bá wù yín obìnrin pọ́ńtà ṣé ń tọ́nà wọn bá mi mọ̀ ń bọ̀ kádó bá wọn ojú mi tó ọmọ yìí bá wà yín kánẹ́t dẹ̀mí mà tán tọ́mọ ń bá wájú ọmọ tó burẹ́ wà níjọ́ náà lọ́n àdọ́là àlẹ́ wàlíyù ha tí wọ́n bá ní àdọ́là lè wá kéèyàn ọ̀dọ́ ìyàkọ̀ ó nìtumọ̀ rẹ̀ tí wọ́n bá lò fóbe pé ah adọ́là alábí ń tihì pé fulanu adọ́là bí ń tihì ìtumọ̀ ni pé dọ́yàkọ̀ àléhà zawaj zawaju kama se mistake rẹ̀ òun àti nìka ojú méjì ní àjọ ní nìkawu kẹsọ̀rọ̀ ní nínú rẹ̀ ọmọ àgbà láìláì zawaju fatia ní zayu rẹ̀ ọmọ àgbà tabati agbe síra tabati gbé pé fatia kẹsọ̀rọ̀ adọ̀bátọ̀ rẹ̀ nu zawaj nìka ṣùgbọ́n tó bá nìkawu mu wazinan wà ma'anan ohun ni zifafu zifafu zafafu àgbàgbà zafafu àfẹ́lọ́ pikiri ka zafafu ala kulli hal zawaju téèyàn bá fúnlẹ̀ mama láti méjì ọlọ́kọ tí wàá ń dọ́gbọ́n pẹ̀lú rẹ̀ láti dé mọ́lẹ̀ nítọ́nà àbòsí wọn ni adọ́la àléyà ìdán tọ́ba rí pọ́mọ yóò fain ó sì mọ̀ pé ba ti yẹ lọ́kọ pẹ́rẹ́ bí ò tiẹ̀ gbọ́mọ kó béèrè dúkìá bàbá rẹ̀ ọkọ rẹ̀ ọmọ sọ pé a. Ah, ṣe bó ní dáàdi yín ní nǹkan wọ́n sì fẹ́ kó kó làkàtà rẹ̀ tí ọkùnrin kan bá ti aṣọ kó nfẹ́fẹ́ ah ò lè ti ọmọ yẹn ìgbọ́n ọmọ yẹn gọ̀gàn eléyìí wòye lọ hmm, mo tiẹ̀ fẹ́ kọ́ fẹ́ bọ̀ tó ń ṣe kọ́ọ̀sì kan lọ ṣáàlà a parí ẹ̀ bóyá kọ́ọ̀sì yẹn kì í kọ́ọ̀sì tọ́pẹ́ o nine years eight months ni so pẹ̀lú adẹ́wùmí torí pọ̀ ọmọ yẹn kì í fẹ́ kí ó gbóbi ńlẹ̀ lọ́dún yẹn wọ́n máa ń sọ nǹkan kan tí ọtọkùnrin bá ẹ wàá fẹ́ kó ṣe sùúrù fún kà ṣe sùúrù fún kó e di ẹni tí sì ń bọ́ sọ̀rọ̀ yìí òun jẹ́ thirty seven adọ̀là àlẹ́yà sísítẹ́ẹ̀mù yìí ni a máa ń lò ń gbà náà tọ́mọ́tí jẹ́ pé bá rí pọ́ ọmọbìnrin yìí kọ̀ fáyìn yọ̀ọ́ wà fẹ́ dè mọ́lẹ̀ ẹ wá wọ ayé yìí ẹ wò bọ́ọ̀lù ọ̀hún sì sọ ọlọ́ọ̀ni wàyà staff tù nàkàfin nìsa ìrìn ànábì wọn wà máa bọ wọn máa gbé fatiwa wa bọ níbi ìdájọ́ àwọn obẹ kólíláwù yufti kùnfìhìn sọ wípé ọlọ́run ni má sọ nǹkan fún yín pa rẹ̀ fúnra ọ̀hún ọlọ́run máa dá yín lóhùn ìtọ́lọ́ sì fi máa dá yín lóhùn wà máa yutila aleikum fili kìtàbì àti ìtọ́lọ́ ń ti kà sí yín létí nínú tíà rẹ̀ àti bẹ̀rẹ̀ súrọ̀ yìí fi yàtá mà nìsa àwọn ọmọbìnrin tí wọ́n jí ọmọ òrukàn ìtọ́lọ́ ń tí a bá wá mú ayé àkọ́kọ́ wípé ẹ má jẹ́ wọ́n ọmọ òrukàn ẹ má dàrú rúpọ̀ mọ́ sápà torí tẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni tẹ ẹ bá ti mọ̀ pé fífẹ́ tẹ ẹ fẹ́ wọn ẹ ní lè ṣe déédéé sí ìdàpọ̀ ìjọ àjọwò sí láàrin ayé àbẹ̀jẹ̀jì báwọn tẹ ẹ bá dàrú fisikali ẹ má tún gbọ́nà ẹ̀lú máa ń kọ́ra wípé tí n bá tún dọ́kọ̀ ẹ̀ náà màá sì jẹ gàbálẹ̀ lórí ẹ má fìyàn náà mú ọmọlẹ̀ ọlọ́run wá dáhùn wípé fáńkì hùwà tó bá lakùnmí ó ti mà pé kèé ṣe torí èmi ọlọ́run lọ fẹ́ fi fi ọmọ òrukàn lóbìnrin tí ń bẹ lábẹ́ kápá rẹ̀ lọ ẹ lọ rè fi obìnrin tó bá wù yín tó tẹ̀yìn lọ́rùn mẹ́sìnà ẹ fẹ́ méjì wàsùlásà ẹ ń bá fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́ta wàrúbà ẹ ń bá ń fẹ́ mẹ́rin kó fẹ́ mẹ́rin àwa ń bọ̀ múṣkìlà wá dé múṣkìlà tó dé ni wípé ìtìláfù ń bẹ̀rẹ̀ àwọn àfa lórí mẹ́sàlà kan mẹ́sàlà ń sì pẹ́ka àwọn yẹn sì tún ṣe mistake mẹ́ẹ́ ṣé kéèyàn ò ní jùyàwó kan lọ lọ dáa jù àbí kéèyàn ò níyàwó kan mọ́sálà ọ̀tọ̀ nìyàn bákan náà ṣé kéèyàn ò ní jùyàwó kan lọ sọ dáa ọ̀rọ̀ míì nù ṣé kéèyàn ò ní jùyàwó kan lọ tàbí kéèyàn ọ̀mọ́ni jùyàwó kan lọ sósì báwọn èèyàn kan mú ọ̀rọ̀ míì nù méjì ń bẹ èèyàn lè dá sí ìkan ń bẹ tí èèyàn bá dá sí yóò kó bínú ọlọ́run èwo ń bẹ èyí téèyàn lè dá sí òní pé tí n bá kéèyàn olóbìn kan sọdájú kéèyàn ò ní obìn jọ ọkàn lọ èèyàn lè ṣàlàyé ẹ pẹ̀lú àwọn àti bákan náà ṣé irú àwọn èèyàn tọrọ rẹ bá rí báyìí ọ̀rọ̀ burúkú kan tí wọn máa fi ta àwọn èèyàn jẹ pé ẹnì kan wá bá wọn sọ àṣàlámù jọ kan gbogbo ọ̀rọ̀ bọ̀ bó ń bá ti fà báyìí kò tóra wọn o bó ń bá ti lù kò ní dún o bó ń bá ti fọ́n kò ní yọ o kí ló á dé bóyá ìyàwó kan ló nílé ó ní bẹ́ẹ̀ ni àdébìnrin lọ ní kejì bẹ́ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ó tún lọ padà gbogbo ẹni ọgbọ́n náà kò jọ àná ó tún padà dáná dáná bóyá lórí méjì náà ti dúró dìsìn náà ó ní méjì náà tún náà lọ́sẹ̀ kẹta ó tún padà gángan gbogbo ẹni bóyá ò tí ì mú kankan kẹlẹ̀ kẹta orí ẹ̀ náà lọ kí lọ́sẹ̀ kan ní sí báyìí nǹkan kan bùrẹ́kẹ́dẹ́ rí sẹ́yìn ẹ̀tọ́ bá rí báyìí ó lè fẹ́ ju àwọn kan lọ èèyàn tó bá rí báyìí sọ lè fẹ́ ẹyọ kan èèyàn lè dá sí ṣùgbọ́n ṣé kéèyàn ò ní ju ìyàwó kan lọ sọ dáa ẹ má bàa dá símẹ́sí aláwọn o nítorí pé tẹ́ ẹ bá ti tírìtì ẹ ní tírìtì kọ̀díyà àmà kọ̀díyà àmà ìnáwó tẹ̀síríhùn rọ̀bàní ẹ̀sìn lòun ìbéèrè ọ̀wà wa ṣé kéèyàn ò ní kan lọ tàbí kéèyàn ò níyàwó ẹyọ kan yìí ṣé dọ̀rúrọ̀ ni kéèyàn ò ní kan lọ ẹ̀ṣẹ́ rúkṣọ̀ ni rúkṣọ̀ ni ìdẹ́wọ́ tọ́jẹ́ wípé yẹjúùsù lè rọjúlì lè dọrúrọ àwọn olè làhájà tí wọn bá ní ìdẹwọ mo fẹ́ kó clear nísìn yóò clear nísìn ọlọrin tara bá ní tẹẹrí ń tẹ ẹjẹ mọ àfẹlẹdẹ tẹẹfin ní ikú ẹjẹ tara ti ní pin tí èsì ìṣe pé títẹ̀sẹ̀ abẹ́ ń fi ń wá ọ̀nàmọ̀nkọ́rọ́ yín tó sá clear báwọn gbólóhùn tọ́lọ̀ ń sọ pé ẹ jẹ́ àwọn afọ àpín méjì lórí ẹ̀ ṣé rúkṣọ̀ ni àbí azima ṣé ẹ jẹun mo dẹwọ́ fún yín pé kẹ́ ẹ jẹ́ mo ṣe ní halali ntaimu yẹn kẹ́ ẹ má bàa kú àbí azima ni ọ gbọ́dọ̀ má jẹ tó o bẹ jẹ tó o tún lo imáni gbà náà tó o bẹ kó jìyà lọ́dọ̀ mi yàtọ̀ mi láti méjèèjì ìdán kéèyàn ò ìyàwó kan lọ ṣe rúkṣọ tó ti jẹ rúkṣọ ajẹ pé tí ó gbé adébẹ̀ ni dòrú àti hájà náà bẹ́ẹ̀ sì ni kí òní jùyàwó kan lọ kèé ṣe rúksọ ẹ̀sìn ni ẹ̀sìn ìyàwó ẹyọ kan odidi ni kí òní jùyàwó kan lọ náà odidi ẹ̀sìn ló náà tí èèyàn bá ti wá lọ ọlọ́run wípé ẹgbọ́n dáa kí òní jùyàwó kan lọ ajẹ́ pé tùmọ̀ ń tẹ́ ń sọ ni wípé ẹgbọ́n tọ́lọ̀ ń sọ báyìí sọ dáa ènìyàn gbọ́dọ̀ fi ṣàkíyèsí ẹnìkan wà ní gbogbo tí wọn náà sọ gan náà gan kí ló yé masala yìí ó pín àwọn àfa wa sí méjì ni àwọn àfa wa mẹ́rẹ̀ẹ̀rin abu hanifa imamu malik bí wọ́n ṣe dàgbà mo ṣe ń tọ̀ wọn o imamu shafi imamu ahmed abu hanifa àti imamu malik rahimahumullah àwọn méjèèjì bí wọ́n ṣe dàgbàlagbà o wọ́n fara mọ́ pé kéèyàn ò ní ju ìyàwó kan lọ ọ̀dà gan ṣùgbọ́n imamu shafi àti imamu ahmed bí wọ́n ṣe jẹ́ ọmọ èkéṣàn àbá méjèèjì o àwọn méjèèjì fara mọ́ ẹyọ kan kìsì ní tẹ́ ń fa àmọ́ra wọn lọ́wọ́ ó clear ìtọ́ wá dà yànhányàn lẹ́ láàrin àwọn àfa ìmọ̀ wá fẹ́ fà jáde ọlọ́run ní tẹ́ ẹ bá ń bẹ̀rù láti ṣe déédéé pẹ̀lú ọmọ òrukàn tí mo sì ní ẹ má jẹ owó oúnjẹ kújẹ yìí tọ́mọ òrukàn wá tó wá jẹ́ obìnrin tó jẹ́ pé yìí lẹ tọ́ tó sì wà nú ọmọ tẹ́ ẹ tún lè fẹ́ tẹ́ ẹ sì mọ̀ pé tẹ́ ẹ bá fọmọ yìí tẹ́ ẹ kàn fẹ́ fìyà jẹ ni ẹ sì fẹ́ fẹ́ torí ẹwà rẹ̀ ẹ fẹ́ fẹ́ torí pé dúkìá bàbá rẹ̀ pọ̀ wà ní khiftum alla tuqsitu fil yatama tẹ́ bá ti di pé kèé ṣe torí èmi la fẹ́ fi fi ọmọ ẹ sì ní ṣe déédé fáńkì wùmá tọ́ba làkúnmí ẹ̀mí sá ẹ dúró ná ṣètò à ń bọ̀ ṣètò máa yànnú ẹ dúró ná ṣé mo fúnlẹ̀ máa yẹn ni ẹ bọ́ta lọ fẹ́ tó bá wù fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin tí èépinlẹ̀ sọ̀rọ̀ yìí àbí ìtumọ̀ ẹni wípé wàyí ni kíntùmọ̀ àlà tó sì tó fi yàtá mà tẹ́bà ti rí pé ẹ lè ṣe déédéé pẹ̀lú ọmọ tọ́jọ́ ma orúkọ yìí tínú kí àbálẹ̀ sí nbẹ ní kíá yín tẹ́bà sì ti fi ọmọ yìí ẹ ti kà sí wípé àà kò sí wàhálà kí ló tún fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi mọ́ márùn rẹ̀ gan ìdí bá sọ nítorí pé kò tó bẹ́ sógbóná ojú mi rí ni kò lè kọ́ èmi náà tọ́jú rẹ̀ àbásùkò kan mò ń sílẹ̀ fún kí ni ká mò ń ṣe kọ́ wasásùn nígbà kankan fankihu ma tọ́ balakum minan nisa ẹ̀ ṣe fẹ́ ntɔba wuyin nínú obe mẹsìnà musiletɔ kẹfẹ méjì wasulasa musiletɔ kẹfẹ mẹ́ta waruba musiletɔ tɔba wuyin kẹfẹ mẹ́rin fayin hiftuma la taadilu tẹ ẹ bá wá rí wípé déédéé tẹ ẹ lè ṣe bí tọmọ òru kẹyìn náà yóò tó wọnú méjì mẹ́ta mẹ́rin náà fawahidatan ẹfọbìn kan awo ma malakati ayimanu kọmi tẹ ẹ bàtún lè fọ didi nípa pé ẹ tún máa so àbòsí ẹyọ kan náà ẹ fá àbò obìnrin torí pé ìdájọ́ tíyàn bá fẹ́ ẹrú ìdájọ́ ẹ̀ yàtọ̀ sọmọlúwàbí ẹ bá àkó ẹ lè fẹ́ àwọn ẹ lè ẹ lè ẹ ẹrú tí ń bẹ ní kàpéyàn wọn ìbáàjẹ one million kápéyàn ra wọn èèyàn ra wọn èèyàn ra wọn àwọn ò ní adadi ipe iye báyìí iye báyìí iye báyìí bí ẹ bá ṣe wá pọ̀ tóun wọn ò ẹnìkan nù wọn ò gbọ́dọ̀ máa sọ pé òun lóru báyìí òun lóru báyìí àfi téèyàn bá kàn wò pé wẹ́n ká tó fi súnmọ́ lọ́hùn sá ká péjọ fún yín bí òpin yàn fún àkùsí yàn kan qawlan wahida àwa ń bọ̀ ọlọ́run ní ẹ̀fẹ́ méjì àwọn àáfàá wa ti ń sọ wípé kéèyàn ò ní ju ẹyọ kan yìí lọ wọ́n ní ṣebí bíi méjì lọ́lọ́run ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ní kéèyàn lẹ́yọ̀ kan wọ́n ní ṣé méjì ẹ̀fẹ́ méjì ọlọ́run fi bẹ̀rẹ̀ ni àbí ọlọ́run fi ṣe ìmùtìnánù ìyẹn gan fún wa wípé kí ló fẹ́ para rẹ sí lórí àbòsí tó o fẹ́ sí lórí ọmọ lórí ọmọ òrukàn tó o fẹ́ fún làmọ́ra rẹ ṣé bí mo fi ayé fún ọ jẹ́mọ̀ ẹ̀ wá mu lọ́wọ́ ẹ mẹ́jẹ̀ nìkan kó fi ẹ̀sìn yín gba yín gbogbo mùsùlùmí pátá tọ́bẹ̀ẹ́ ní ìyàwó mẹ́rin lọ ọ̀daràn o méjì lọ́rọ̀ rẹ̀ ó lè gbàbẹ̀ di kẹfìrí ó sì lè má jẹ́ kẹfìrí ṣùgbọ́n ọ̀ràn sì tó kú lọ́rùn rẹ̀ tọ́bẹ̀ pè ní àlàálì ọ̀ràn lọ́dá sọtọ́ ni hàn ṣe rí kìnní yẹn àwọn afáà yín ní àwọn afáà ni à ń sì tú ọlọ́ọ̀ni mẹ́tìnà ẹ̀fẹ́ méjì wàtúlàtà two plus three nǹkan wọn lọ́ọ́ fa five ọrùbá sẹ́yìn pákulẹ̀ tí ní five lẹ́tẹ̀lẹ̀ five plus ẹ fọ nkọ wọn la fọ anan fàwáyídà tán ẹyọ katọlọ tó wá wí lẹ́yìn rẹ̀ nkọ kí ni a fọ a pẹ̀lú ẹ ara tó fọ a ní mẹ́wàá mo nà wọn bá nísà nsọ ẹnìkan sàlàyèsí nù àwọn tí wọn ń tàn yìí ọtọlọ òní jẹ wọn rí ẹ̀yìn mú láíláí nínú àwọn onítọ̀rí ikọ̀ yìí náà ni nìbàdàn láìpẹ́ yìí ó fi àwọn mẹ́sàn-án lẹ ó fi àwọn mélòó lẹ ó fi àwọn mẹ́sàn-án lẹ tó kéré sí tẹlómi àti room forty three nínú Ìbàdàn yìí náà ni. àwọn àfàlẹ́ ń bá dàn wò ọ̀ràn ńlọ́fàsí rẹ̀ lọ́rùn ẹ ìyàwó ànábì ṣe wá ju mẹ́rin lọ nínú xɔsɔ isu ànábì nínú xɔsɔ isu rẹ̀ nínú àwọn ayọ̀ǹda fún ọ tá ayọ̀ǹda fẹ́ lómi tọ́lọ̀ ń ṣe fún ànábì òní kíyàwó rẹ̀ ojú mẹ́rin lọ ṣùgbọ́n ó mẹ́yìn ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ ju mẹ́rin lọ kí ni ẹ̀rí wa ṣé ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ ṣe ìnáfù ọ̀sẹ̀ fẹ́ máa fẹ́ àwọn obìnrin ẹ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní èèyàn lè wò wípé a ò ní àyà ìmú ṣùgbọ́n njọ́ tó lọ ń fẹ́ kọ̀rẹ́kìtì kìíní ọ kọ̀rẹ́kìtì ẹ̀ níbi tó ti lágbára mínà dawam níbi tó ti wà lẹ̀ à ń pẹ́ nìkan ní gọ̀ ìlànà ibnu salama àtàkọ́fí èèyàn dáadáa ni níjọ́ tó gba sílámù obìnrin mẹ́wàá ní bẹ́lẹ́dẹ̀ rẹ̀ àwọn èèyàn jọ̀hún wọ́n máa ń fẹ́ obìnrin nífẹ̀ẹ́ bí ayé wọn bá ṣe gbà tó bá jágbẹ̀ yọ̀ọ́ fẹ́ wọn fẹ́ stáàfù bàbá ní ká lọ máa pè lórí kejì nísìn kò ní o lè má dáhùn bí wọn sì ń fi sùn tán bí bàbá rẹ̀ náà bá ní sùn yọ̀ọ́ máa wù jẹ́ ń fẹ́ làgbẹ́ fi máa bí máa pọ̀ àwọn olówó pọ̀ ó fẹ́ o lè jẹ́ torí ìjàgbẹ́ o lè jẹ́ torí pé ń pẹja wọ́n sàmàkàn obìnrin jọ ní kojọ bí ayé tẹ̀ntọ́ fẹ́ fẹ́ wọn bá ṣe rí ń jọ́nà lọ́hùn ọlọ́run wa ni lórí pé mo ti sọ pé ẹ̀sìn ní fífílẹ̀ hàn ní fúnlẹ̀ mọ́ yín mo wá gbogbo tẹ́ ẹ ti ń ṣeun mo wá ṣẹ́kù sí mẹ́rin làwọn afáàfi sọ wípé wàlbẹ́yìtù là yẹ́sítẹ́wì ilà bí arkan kí ló tọ́lọ̀ fi ṣẹ́kù mẹ́rin torí pé ilé kèrídìí ìjókòó àfi tọ́ bá négun mẹ́rin bílẹ̀ bá négun méjì yóò fi ẹ̀yìn tàbí tí wọ́n bá lọ kó méjèèjì iwájú yóò fi ẹ̀yìn bí wọ́n kó igun méjèèjì sí ẹ̀yìn yóò fi iwájú tọ́ba sì ní mẹ́ta mọ́rúwánu ìmọ̀ dànù sí ẹni ṣùgbọ́n tọ́ba ní mẹ́rin igun ni igun ni igun ni yóò rí ìdìjókòó yóò sì rọ̀ lọ́rùn ọlọ́run ni mo wá sẹ́kù mẹ́rin tọ́ba wa lè jẹ́ pé àwọn tí wá ní àwọn tí wọ́n ju mẹ́rin lọ́jọ́ náà inú wọn ni ọ̀gọ̀ ìlànà sálámà wa a tún ń pẹ nìkan ní àmírọ̀ alẹ́ asadi mẹ́jọ lòún ní atúnpẹ nìkan ní naufal ibnu ma'awiya alayidi òní márùn anabi wa sọ fẹ ní mẹwàá wípé ikhtar minhunna arba'a mú mẹ́rin tó bá wù ọ́ nù wọn ẹni tó ní mẹ́jọ anabi nani ikhtar minhunna arba'a anabi ni kò nù mú mẹ́rin tó bá anabi ni mú mẹ́rin tó bá wù wahida èyí tó bá lé tó bá wù ọ́ lẹ́mìí fi ilẹ̀ jẹ̀mọ́ tó bá jẹ́ pé kèése ntọ́lọ̀ ti fún pinnu ẹ̀sìn obìnrin tó àwa ti wà lọ́ọ̀dì ọkọ ṣé báyìí wọ́n fún wọn ní excuse wípé ẹ̀yìn sì ti kó nú ẹ̀nà ṣáájú kí ìdàjọ́ tó dé tí rìwáyà tó wá wá pé gbogbo àwọn obìnrin ti gbà sílámù wọ́n ti gbà sílámù wọ́n sì dalẹ̀ ayé wọn lẹ̀ á jẹ́ pé òfin sánmà kéésì òfin tíyàn tún máa ń jókòó ńkọ̀rọ̀ kan pé usas ẹ ẹ ẹ ẹ ṣé kátìlẹ̀kùn kẹ tó wá bá ní rìvíw rẹ̀ rìvíw kí ni. òfin sámàwọn èyí àwọn àfa wa ni ẹ̀sìn ọlọ́run fẹ́ mẹ́sìn kan jáde ńbẹ tọ́ba wa lè jẹ́ pé àwọn tí wọ́n ti ń bá a lọ gan ìlọlọ́run ṣe igi mẹ́yìn ọgbà àwọn báwọn bó wa lẹ́ ń ṣẹ̀ṣẹ̀ fẹ̀ tọ́jà pé ayé ti so mọ́ra wọn ayé ti so mọ́ra wọn ayé ti so mọ́ra wọn ayé ti so mọ́ra wọn ayé ti so mọ́ra wọn títí débi tá a dé yìí. Ghailanu rọ́dẹ̀tẹ̀ náà rọ́dọ̀ òun ó padà kọ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin jọ kankan náà nígbà tó kú díẹ̀ tí ó o tó kọ gbogbo mẹ́rin yòókù ó ní òun ti ẹ̀fẹ́ pàdé ọlọ́run báyìí lẹ́yìn òun ti ẹ̀fẹ́ lóbi kankan mọ́ ó ti tó báyìí. Umaru wa ránṣẹ́ sí wípé mo rò pé nú àwọn èṣù tí wọ́n máa jí ọ̀rọ̀ gbọ́ nsánmà wọ́n jí ọ̀rọ̀ gbọ́ wọ́n wá sọ́sẹ̀ mi rẹ̀ wípé kú rẹ̀ súnmọ́ dán padà bó o sì dán padà gbogbo àwọn òjògùn rẹ̀ radiyallahu ta'ala tó rìwáyà yẹn ziyada àwọn kan fẹnu kùn ṣùgbọ́n fẹsẹ̀ múlẹ̀ nítorí kù kan lọ́dọ̀ Imam Ahmad rahimahullahu ta'ala ala kulli ibi àwa ń bọ́rì ìfanfà táwọn afáǹfà láàrin ara wọn kákan sọ tíntín nínú rẹ̀ àwọn tí wọ́n jí àgbà àfáà wọ́n ní oore pọ̀ níbi kéèyàn ò ní jẹyọ kan lọ fúnra ọlọ́run lọ́ọ́ bẹ̀rẹ̀ wípé masina ẹ̀fẹ́ méjì wàsùlàṣà ẹ̀fẹ́ mẹ́ta wárùbá ẹ̀fẹ́ mẹ́rin. bákan náà lára ìntìyàn tó rí wọ́n ní bákan náà gbàtọ́ ọlọ́run tó fẹ́ bẹ̀rẹ̀ gan kọ ebi tó yẹ kó tò ní pé ẹ̀fẹ́ yọ kan bí ọba tó fẹ́ méjì bí ọba tó fẹ́ mẹ́ta tí ọba tó fẹ́ mẹ́rin ọlọ́run tó wá bẹ̀rẹ̀ pé méjì mẹtamẹlẹ wọn ní bákan náà conversation kan ṣẹlẹ̀ láàrin Sa'id bin Jubair àti abdulayi bin Abbas ọlọba abdulayi bin Abbas abdulayi bin Abbas wà ní a ah, ìwọ ọ̀dọ́ langba tójú rẹ sí rẹwà yìí alitasa wat so o ti lóbi nlé ah, ti fẹyàwó a ah, pẹ̀lú gbogbo kọlùkọlù ayé tá à ń yí mara wọn lọ yìí a a abdulayi bin Abbas ní tasawaj tètè lọrùn ìróbì o fa inna khayra adil umma akitaru anisaa ẹn tí ó lóore jùnú umayi lẹ́yìn tó bìnrin rẹ̀ bá ṣe kí ni o tó bìnrin rẹ̀ bá pọ̀ kó o fi ju ànábì kó o fi jọ ọkọ ọkọ o àwọn afọ àwa tí wọ́n sọ wípé kéèyàn ò dúró lórí ẹyọ kan wọ́n ní Allah subhanahu wa ta'ala ń sọ wípé tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ̀ ní ṣe déédéé ẹ fẹ́ yọ kan téèyàn bá tún mọ̀ pé lórí ẹyọ kan tọ́jọ́ mọ̀ lóàbí òun ò lè ṣe déédéé kọ́ fáàbọ̀ so ní ọ wà àkọ́kọ́ bẹ̀rẹ̀ fún yín bíi méjì mẹ́ta mẹ́rin tẹ́ ẹ wà rí wípé ó fìrì yín tán pátápátá kẹ̀kẹ́ ìsara dáadáa wọ́n ní bàt tẹ́ ẹ bá sọ yòó hadithi eh, abdullahi bin abbas ọ̀rọ̀ tó sọ ńkọ́ tó sọ fún sayidu yìí wípé tẹ́ ẹ bá ti jẹ́ ẹni tó bìnrin rẹ̀ bá pọ̀ eh, eh, ẹ̀yin lẹ́ẹ̀ lóore jùlọ umma yìí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn túmọ̀ rẹ̀ wípé ìtumọ̀ rẹ̀ ni wípé fa inna khayra adìrẹ umma aktharuha nisaan ẹn tó lóore dùnú umma yìí ó náà lóbìnrin rẹ̀ pọ̀jù ta náà sì ni wọ́n ní anabi ni abdullahi bin abbas ń báwí kìí ṣe pé mi àtẹ̀yìn ní sọ anabi ló ìníyàwó rẹ̀ pọ̀jù ní umma yìí olóṣèlú rẹ̀ jù ní umma yìí náà nípa pé bóyá kálóbìnrin pọ̀ ńlá ìbí ma wọ́n ní mìíràn lọ́nfọ́n àti sàlám bíyàwó rẹ̀ ṣe pọ̀ tó ala kulli hal ọ̀rọ̀ àwọn mímà ilé lẹ́yìn ní jánibù kan ṣùgbọ́n tọ́kàn èmi àti yín jù òun náà ni àbòsí tí ò gbọdọ̀ wọ dúkìá ọmọ òrukàn sọ́dọ̀ wa tá a ti ń bábọ̀ láti bíi kútùbà bíi mẹ́ta sẹ́yìn ìdán fàyìn khiftum alla ta'dilu fawahidatan aw ma malakata imanukum dhalika adina alla ta'ulu ẹ̀fẹ́ ẹ̀rú tẹ́ ẹ̀ bá wa ti mọ̀ yìí pé ẹ̀ lè ṣe déédéé pẹ̀lú odidi ẹ̀fẹ́ àbọ̀ tí mo sọ yìí dhalika adina alla ta'ulu ọ̀rọ̀ méjì náà wọ́n afáàsọ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó pinlẹ̀ di ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa jù ó náà ní wípé eléyìí òun ni ó sùn yín mọ́ kẹ́ ẹ má kakọyọ kẹ́ ẹ má tayọ àlà kẹ́ ẹ lè rí ntọ́lọ́ngọ́ bára yín kẹ́ ẹ lè ṣe kí ni o kẹ́ ẹ lè bá a rí ṣe ṣùgbọ́n mọ́sálà yìí gbogbo ìgbà tá a bá fẹ́ máa ṣàlàyé ẹ̀ ká sọ̀ra torí pé ẹ̀sìn ọlọ́ngọ́ bá ni ilẹ̀ àwọn àfáà fi sọ wípé èyí tó dáa ju bẹ́ẹ̀ oníkẹ́ ẹ̀ máa sọ wípé a fẹ́ tírìtì ẹ̀ kọ̀dí yàtọ̀ àyínín àlàṣàṣì mọ̀ àyánin tí wọ́n ti bí àfáà lérè ní tí kò máa sọ ni pé sèǹtẹ̀ mìn ni wípé èèyàn ta yí ẹ̀ bá rí báyìí ṣé kó níjú ìyàwó kan lọ́lọ́ da àbí kọ́lẹ́ yọ kan ta la yí ẹ̀ rí báyìí ẹni ìmọ̀ ńlá gíítà ni igi onímọ̀ ńlá ta nínú fífi ọlọ́run ẹsẹ̀ rẹ̀ kan ò tó tó lẹ̀ ẹnìkan tọ́lọ́run sì pé kọ́ máa ṣe bá ní tọ́ba ní àlàáfíà àjọ mẹ́ta yóò ní bá ọ̀sẹ̀ méjì ustad seru ẹni báyìí lè ní ju ìyàwó kan lọ ọ̀rọ̀ ti sọ rẹ̀ afáwọn náà ẹnìkan ọ̀rẹ́ Dangote ni ọ̀rẹ́ tímátímá jọ ní kọ́dà àfẹ́ mẹ́ńtó lówó jù náà méjèèjì dc ní ẹ̀ ń pèsè fẹ́yàwó kejì fíyàwó kejì ọ̀sán gba òun ráyè ó sì wà tó fi lè ṣe o nàìjíríà kí lè ìmọ̀ràn wọlé lè bá ní fúru ó ń tàn àti pé ruwẹ́ntọ́rọ̀ ẹ̀ bá rí báwọn ṣé kò kunlẹ̀ lẹ́yọ̀ kan pé ni nítorí pé tí ètọ́jú tí èka sárọ̀ sàwádà ó mọ̀ ìmẹ̀lọ́dọ̀ rẹ̀ hàn mọ́sálásì ni o o o o lójúbà ala kulli hal ara ìdálúrúpọ̀ mọ̀sápà oníkéèyàn fọmọ òrukàn nítorí kí dúkìá rẹ̀ kó lè bá a bọ̀ sí ìkíá èèyàn oní nítorí kéèyàn lè ba àyàn jẹ lórí máàrú rẹ̀ tí ò ní tó bẹ́ẹ̀ láti gbójú òkè lè sọ wípé nǹkan báyìí ọlọ́run ní ẹ̀bẹ́ ta ẹ lórí ìfẹ́ obìnrin tó bá wí níta bákan náà anabi sọ̀rọ̀ sálàm tí o bu wa tá a fi ń sẹ̀rí o náà lẹ̀ rí ṣùgbọ́n ẹ̀jẹ̀ á kílí àsẹ̀mí rẹ̀ nígbà ọ̀bẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ ìyàwó kan lónìí kèésì tó ń sọ lọ́mọge ntí ìyàwó tó tún jùlọ tí èsì ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ni Ene, yɛwotan sam ni kọwaa nima gyi titititi a wɔn bisala yi si nigba yɛ wɔn bisala yi si wa fɛ wo bɛn arugbo tun ni yawa sawuda nigba wa tun fɛ arugbo yi kana atana nigba ti ɔwa fɛ lomi le ɔwa fɛ bikiru ɛ ɛ ɛ ɛ ɛ ɛ ɛni ti ɔjɔlɔmage ɔfɛ le na wa yi sa lɛyin gbatɔfin ɔlɔmage yi. kò tún sí ọlọ́mọge kankan mẹ́nu ìyàwó rẹ̀ àwọn kan wá ní ẹ́ẹ́ òun náà má dúró bẹ́ẹ̀ ó sì fọlọ́mọge àtúwádà lóhùn pé kọ́dọ̀ ọlọ́mọge ẹyọ kan títí wá ń bẹ́nu ìyàwó rẹ̀ sánmà ni a ti gbé fọ́tò rẹ̀ wá bá true jìbìrìlù ta ẹyọ kan náà gan náà ta tún ń pè lọ́lọ́mọge yìí náà wọ́n gbé fọ́tò rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù sọ́yìn dàmọ́ Bukhari wà fi gọ́ ìrìhìn wípé eré ànábì ìyá ànábì sọ fún yàrá ìṣàyè pé kọ́dà lára ìmọ̀ ọlọ́run ọba ọlọ́run ti gbé fọ́tò rẹ̀ wá hàn mí marrotain kọ́dà kì í ma aláwọn anabi ọlọ́run sì rè wáhíù ni ẹ̀ẹ̀mejì wípé ìyàwó rẹ òní ẹni o Aisha a jẹ́ wípé anabi ọ̀fẹ́ obìnrin lójú ayé wọ́n wá gbé hàn ní àtọ́jú oorun gbogbo ẹni tí ọba rí obìnrin tó fẹ́ fẹ́ ọba bá ń bẹ̀ máa ràn anabi gan kọ́kọ́ wò kọjá lọ́nà mi àwọn èèyàn tún lè tú sọ́nà mi má wọ̀rí á gbé wá bí ó ti rọrùn ìyàwó ẹ̀ nì wà á gbígbà tẹ́ wọ́n bá tó rí lẹ́ẹ̀kan tù ú abákìrò ní àyìn ọmọ yìí ìbò wa nínú àà ipò bàbá lọ wà sí ẹ̀ náà anta akhi fillah wa hiya li halalun ìwọ ọmọ ìyá mi ẹ̀sìn ni ọ sọ̀rọ̀ mọ́ rẹ halali mi ni ọ̀rọ̀ dàkún kó kíyèsí wa o ibi tá tún bá dé ní bí idhnillahi ta'ala tó bá di jọ́mẹ́jọ́ tọ́nà kọ́lọ́mọ́tì gbẹ̀mí kó sì bá ní mú ìlú dúró insha allah rahman àtẹ̀síwájú min ahkamil yatama nínú àwọn ìdájọ́ tá a tún ní fún tọ́jẹ́ ìdájọ́ ẹ̀sìn fún àwọn ọmọ òrukàn insha allah rahman وفق الله الجميع لما يحب ويرضى الحمد لله الحمد لله خالق كل شيء وهو على كل شيء وكيل أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسلما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله وصية ربنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى بين لنا أحكام اليتامى في كتابه ثم بينها لنا على لسان رسوله صلى الله عليه وسلم فربنا سبحانه وتعالى حرم الظلم على نفسه وجعله بيننا محرما وحرم علينا أن نظلم اليتامى بشيء من أموالهم قال الله تعالى وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا ثم قال تبارك وتعالى وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء وبهذا بحث كثير من الناس العلاقة بين هذه الآية الأولى والآية الثانية بعد أن حذرنا الرحمن ونهانا ومنعنا من أكل أموال اليتامى ظلما مباشرة قال وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء ما العلاقة بين تحريم أكل أموال اليتامى ظلما وبين نكاي ما طاب لنا من النساء قال أهل العلم اتركوا هذه العلاقة لقول أم المؤمنين ولروايتها في الصين من بخاري قالت رضي الله تعالى عنها وارضاها أن رجلا كانت تأتأ يتيمة وكان لها عذق وكانت لها عذق فأخذ هذا الرجل فأمسكها عليه ولا تتصرف هذه اليتيمة بشيء من نفسه أي من هذه العذق أو من هذه النخلة فأنزل الله سبحانه وتعالى وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء فربنا سبحانه وتعالى حذر كافل اليتيم إذا كانت عنده وساط برعاية هذه اليتيمة وكانت وكانت هذه اليتيمة تحت رعايته وتحت رئاسته وتحت كفالته فمتى أراد أن يتزوج وعلم أنه لا يعدل ولا يقصد في أموال هذه اليتيمة فلينكح ما شاء ما طاب له من النساء إن شاء نكه ثنتين وإن شاء ثلاثة وإن شاء أربعة كقول الله تعالى فاطر السماوات والأرض جاء للملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثة وأربعة أي من هؤلاء الملائكة من كان له جناحان ومن له ثلاثة ومن له أربعة فقال سبحانه وتعالى فلينكي مثل هذا الكافل ما طاب له من النساء إن شاء نكأ ثنتين وإن شاء ثلاثة وإن شاء أربعة هكذا بينت أم المؤمنين هذه الآية بيانا واضحا فربنا سبحانه وتعالى حذرنا كذلك من الظلم فقال وإن خاف أحدكم ألا يعدل لو اجتمع عنده زوجان فليكتفي بواحدة فالاكتفاء بالواحدة مع مراعاة العدل أفضل لمن لا يثق من نفسه باثنتين أو ثلاث أو أربع فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على عباده المرسلين أما بعد عباد الله اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام فإذا أدركنا العلاقة بين الآية الأولى والثانية من هذه السورة الجليلة فلنرجع إلى مسألة مهمة واعلموا أن أهل العلم اختلفوا في أفضلية تعدد الزوجات وفي الاكتفاء بواحدة ولقد ذهب الإمام أبو حنيفة رحمه الله تعالى والإمام مالك رحمه الله تعالى إلى أفضلية التعدد وذهب الإمامان الجليلان الإمام الشافعي رحمه الله والإمام أحمد رحمه الله إلى الاكتفاء بواحدة ولكل دليله في هذه المسألة ولكن الحذار الحذار لا يليق بأحدنا أن يعالج هذه المسألة فينظر إليها بقضية عامة لأنها تشريع سماوي إلهي رباني فمن عانده عاند دين الله ومن تركه ترك دين الله ومن سبه سب دين الله ومن لامه لام دين الله فبهذا لا بد من الحذر في الحوض في هذه المسألة إلا أن يعرج علي الإنسان على وجه يليق بذلك بأي وجه أن يعرج عليها كقضية عينية على شخص معين فنقول مثلا فلان عنده كذا وكذا هذه حياته وهذه مملوكاته وهذه وهذه وهل يجوز في مثله أن يعدد وهل لا يجوز في حق مثله أن يعدد فمن كانت هذه حاله هل يجوز له أن يكتفي بواحدة فبهذه فبهذا الأسلوب نعرج على المسألة حتى لا نعاند شيئا مما شرعه الله سبحانه وتعالى أمتنا الحذار الحذار فدين الله لا يعدله شيء فدين الله لا يعدله شيء ففروا إلى الله إني لكم منه نذير مبين ففروا إلى الكتاب ففروا إلى سنة رسول الله صلى الله عليه وسلم المبينة للكتاب ففيهما فوز عظيم وفيهما راحة في الدنيا والآخرة نسأل الله الرحمن الذي رفع السماوات بغير عمل أن يثبت أقدامنا جميعا يوم تزلزل الأقدام وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا